àwọn bàbá àti àwọn olùkọ́jà ló pọ̀ ní òótọ́. Áṣẹ́ẹ̀dì kan tẹ̀lé òótọ́ bẹ́ẹ̀. Áṣẹ́ẹ̀dì tó òótọ́ yẹn òun ni àwọn èèyàn wá dólé lórí náà wá fi jẹrán aláàjì gbogbo yòókù òótọ́. Kí láṣẹ́ẹ̀dì òótọ́? Ó ní pé kí èèyàn bá mi dáko ìmú nílẹ̀. Kébìtì kan wípé sórí láti ní ìsibí àwọn ìjọba láti ní ìsibí èmi mo ní

pé alágbègbè ìgbà ìlú lọ́ra àwọn abẹ̀rún kìí sábà gbò dáadáa yóò wá sí ìṣẹ́ tó ń fẹ́ ṣiṣẹ́ ẹni tó ń fẹ́ òun ò mọ̀ gbogbo agbára ní òfin ṣiṣẹ́ ó ṣe tó ti pé ti ní wà jàǹbá ìlú òun lè wà ń ni lọ ló fi hàn dí wà. kí ló yẹ kí wọ́n ṣe irú nǹkan yẹn Tẹ̀lẹ́rì pọ́sùn àti wọ́n bá describe, òun ní ìtumọ̀ ìwé ìsìn one gbogbo tó bá yọ, ìtumọ̀ ní pé tí ti sáì tẹ̀mílà bá yọ one third ló bà lẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀hẹ́n tí gbogbo ò bá yọ yóò yọ gbogbo wa náà ara fúnbì kan ti rí àwọn sáàni ilẹ̀ ibi tó bá fún mọ́ mi ni máa pè fún wa. Ibi tó bá ti fún mọ́ mi nígbà àbí wọ́n yọ ara dáadáa rẹ̀ ìṣó àwọn àpá kan wá gbọ́ ibi gbogbo orú eré yìí sọ tí irú eléyẹ ọ̀nà méjì lẹ́nu ìgbàdé ẹ ṣe gbogbo yóò wà jẹ́nẹ́rà gbogbo tó bá jáde bẹ́ẹ̀ wá tọ́ọ̀dù lé tọ́ọ̀dù lé òkèrè àjọ pẹ̀ sódà tí má ní lọ́ọ̀sì mọ́rò ní lọ́ọ̀sì tó bá ní gẹ́ẹ̀sì mọ́rò ní gẹ́ẹ̀sì tó yóò jọ sí déédéé ẹ ẹ ẹ̀ẹ́dẹ̀kẹ́ fún òfin ìjàmbá ara wọn àti ọ̀pàpàní fúnra wa kọ́sì èèyàn mélòó ló nílẹ̀ ló lè dáko rẹ̀ so ìwọ náà sáfà ní fún ìwọ náà sáfà ní fún ṣẹ̀rí amma abubakar kọ ọ̀nà ọ̀ alternatively tó bá ti mọ̀ pé nǹkan bá ló bá fẹ́ ṣe ẹ̀ẹ̀kan fún un lówó iṣẹ́ pé ó bá mi dápò èlò lẹ́gbà òwò tuntun mẹ́rin ní pé kó ṣe fún lówó nídìí gbogbo tó bá yọ kó gbogbo bí tí ọba yọ náà torí kò ọ̀nà méjì yẹn òun ló wà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láti pàdánù ìsàlà ọ̀fẹ́lẹ̀ àwọn sàhábà ṣe àwọn tàbí ìṣe gbogbo wọ́n ṣe tó pọ̀ lọ débi pé alimọ́tò Bukhari rahimahullah sọ pé kò fẹ́ sí ilé kan nílé àwọn àǹsọ́ àbílẹ̀ àwọn màájọ́ àti àǹsọ́ sínú òṣìṣẹ́ mọ̀zára àyè nínú sẹ́ni àsọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀tọ́ sí àwọn nǹkan tẹ́nu àwọn àfá àtẹ́sọ pé kò tọ́ ìnira wá máwọn èèyàn ọgá ìlú lọ́gbọ́n sí nínú sẹ́ni àwọn sàlàyé Imam Bukhari ti kọ́kọ́ sàlàyé tó kọ́kọ́ Bukhari Abu Ubayd al-Qasim bin èèyàn lè bá bẹ̀ ṣe bísínẹ́sì pé èyí àjọ pé àbókò ní pàṣẹ rẹ̀ pàṣẹ ó ní wọ pàṣẹ yìí níbi ìṣẹ̀ríà pàṣẹ kejì tó tó lè wọ ní asálàm asálàm àbí asálàm àbí asàsílì ó ní wípé kí àpóòtì ẹni tí bá ń dáko ó lè má jòkó nìkan bọ̀ oko ni mo fẹ́ ìṣẹ̀dá kò lè ṣùgbọ́n oko náà ni àdìsí wá fún adébísínà bá àtọ́jọ́ bá wà nínú. ife èèyàn dáko ní fẹ́rẹ́ tó ń fẹ́ dáko tó fẹ́ bí irú tàbí lò òun náà níjì owó tó fi ẹsìn tí ó ti fa olówó ẹ máa gbogbo àwọn bábá sọ àtàkì oní fertilizer ní ìfìkẹ̀ tó lówó. bàbá bá sọ fún pé bọ́bá rẹ̀ lè dáko tán láti wọ́n fún pé yóò kó wọn dà lórí èdè dà. bàbá tó ń lówó òun ò lè ṣàgbẹ̀ so èmi wá lè approach ẹni tí ó ṣe pé ìwọ nílò wà in that how many hundred thousand àbí one million bọ̀ pẹ̀lú mọ́jàmú pé yóò ṣe déédéé agbọ̀n dàbídùn mẹ́ta tó bá ti ábẹ́ wà fún mi lágbọ̀n dàbídùn mẹ́ta ẹ́ duration láti fi ṣe rèé bíbà wo ni ẹ̀ẹ́dà abẹ́ fà á in six months àti abẹ́ ok kí ni mélòó ni ó mọ̀ ní fún mi pé báyìí ẹgbọ́n mi yé bẹ́ẹ̀ èló ní ìbáyìí òun náà ń pè ní sálà ìgbà tó ń sọ fún ládé màdínà àwọn àǹsọ́ọ̀rù máa ń ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́dì ànábì kan ara èkúùkù kan tá ń ṣe ni kí ni wọ́n máa ń ṣe àwọn náà máa ń ṣe bóyá ọ̀kẹ́ ọba ọkùnrin rẹ̀ tàbí rẹ̀ tó bá fẹ́ ṣe ìfísmàn ẹ̀yìn gbà kan báyìí tó dà kó fún ànábì wa fún wa pé kán lu condition mẹ́ta yìí man aslama fi ṣẹ́yìn aw man aslama fi ṣẹ́yìn ẹni tó bá fẹ́ ṣerú nǹkan yìí kó fẹ́ fẹ́ nìkan lówó pé fún nǹkan tí ò ti produce tí ó padà produce later ọ̀fẹ́ fún lówẹ̀ pàlìyùtì fi sámánì màálù fi kéyìn màálù ìlà ajáde màálù kò ní pẹ́tàbà ti fẹ́ kọ́ kí nǹkan mẹ́ta ìpè sílẹ̀ àti kẹsẹ̀ fáì nǹkan tó kù mi padà òṣùwọ̀n wo ló jẹ́ ó kù mi ní àgbàdo àpò àgbàdo pẹ́tà tó àpò kan kí ni kéèjì rẹ̀ àbí kí ni tó wọ́n à báyìí ẹ̀hẹ́ pound kó wà tètè èló ni màá san fún ó wà tètè ìgbà wo ni màá máa ẹ̀fẹ́kẹ̀ tó pọ̀ jù ah, nígbà bí báyìí báyìí so now ìwọ́ fún olówó pé tó bá ti fún lówó pé tó bá ti gbà wọn yóò fún ìyẹn náà sọ sálàmù náà ẹ̀gbọ́n mi sálàmù yẹn òun ni federal government náà ń gbọ́rù yìí àbí àwọn bá ti bàbá ìṣẹ́ ní wípé à ń kọ́ bọ̀rọ̀ wa òun ni wọ́n bọ́rù bí à ń kọ́ bọ̀rọ̀ wa sí i tó ń ṣe pé àwọn àgbẹ̀ a máa fún yín ní right party a fún yín ní fertilizer a máa síbi a fún yín lè ṣùgbọ́n àwọn kan tẹ́ẹ̀ káàdì tòbí lò ẹ̀rá ìṣẹ̀lẹ̀ kò ní bẹ́ẹ̀ fún wa sálàmù ó sì tọ́ ṣe pásá ìṣẹ̀ sáwọn àti mo sọ yìí náà kí ni ó fà táǹkì sáàfin ẹ̀ka wọn ẹ̀rọ táwọn ń ṣe sábà fẹ́ sálàmù ìtẹ́lẹ̀ wọ́n lè ṣe sálàmù ọdún mẹ́wàá mo fẹ́ irregularity ó ti wọ̀ gbogbo ó ti dàrú pé á lọ́dún mẹ́wàá ló ń jẹ́ ìta èyí náà ọmọ ti lè kú bàbá ti lè kú òní ọmọ ó wàá jiyàn yáá ó gbó bọ́ọ̀lì lè lọ ẹ̀mẹ́ ìdíkó ní ìdí tó wà sọ so sẹ́yìn bá ti wá ṣe é tán sẹ́wọ̀n business á àwọn sọ̀rọ̀ ìgbà kan á sọ lórí ìgbà tó ju agbára wa ẹ̀yìn sì kún lówó ẹ̀kún jẹ́ ìrìn àjò kò sí ìjọba ìtumọ̀ ẹ̀yìn tó bá tẹ́ dá nẹ́ẹ̀sì rẹ̀ ó jẹ́ ilé bẹ́ẹ̀ ó jẹ́ ilé because already ẹ̀yìn ti kún lówó sí kìí ṣe májàmúta ìpolówó ni pé kókó rẹ̀ jáde májàmúta ìpolówó tó ní kapásítì àti jẹ́ kó dáko èyí ti ń da àbọ̀ náà tẹ́gbọ́n mi ó fi ṣe business àbí kébì náà rà kan lọ́wọ́ rẹ̀ tó ṣe pẹ́tọ̀ àdẹ́lọ́gbé ìbò ṣẹlẹ̀ bọ́sílẹ̀ ìdí ìyàtọ̀ òun ní pé ẹ̀yìn ṣe partners tẹ́gbẹ́ bá partner partners láwọn ọ̀sán báyìí tó bá jẹ́ lọ́ọ̀sì tí ẹ̀yìn jẹ́ lọ́ọ̀sì tí no ẹ̀yìn owó rà transaction ẹ̀yìn ṣe pẹ̀lú ẹ̀ kọ́dẹ̀ fún àti ìtẹ̀lú kó lówó yín láti fi produce ìgbà tó tà fún so kì í ṣe wípé bóyá ìṣẹ̀jọ ni o ni ó fẹ́ fún yín nínú nǹkan tó bá produce ni tẹ́gbẹ́ bá jẹ́ partners náà lọ lọ wọ̀tẹ̀ ní rà lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ ní ọ̀kadà sẹ́yìn fún àbí ẹlẹ́fún ẹ̀gbọ́ ẹ̀yìn ti gbé iṣẹ́ rẹ̀ lárugẹ àti tó bá ti rí pé ọ̀rọ̀ partnership lẹ́bàá nílò sọ́fí partnership lẹ́bàá jọ ní nǹkan bá kàn án ló kẹ̀yìn bọ̀tí tó wà mí tẹ̀mọ́tò mi òun ni wípé tó ẹ̀rí partnership lẹ́bàá ní tẹ̀kù olówó kó tó ju pé yọ̀mọ̀ sọ̀rọ̀ lọ́ọ̀kù gbọ́dọ̀ ọkọ̀ wá sí ní jáde náà lọ́fẹ̀ẹ́ lẹ́jẹ̀ nìkan tó ń bẹ́ẹ̀ ṣe ìyẹn pé ẹ̀ ń fún wọn ní ẹ̀fẹ̀ ní ọ́pítà ìtumọ̀ ẹ̀ ní pé àwọn ni wọ́n ṣe fẹ́ ìsanwó kalẹ̀ fún wọn ẹ̀ tí nǹkan kan bá ṣe kí ní èdè ló jẹ́ lọ́rùn wọn fún nẹ́ẹ̀sì so bẹ́ẹ̀ ni o ẹ̀ sọ ẹ̀yà lọ sàlàyé rẹ̀ fún wọn ọlọ́run sàánú so ìyẹn bẹ́ẹ̀ jẹ́ lórí ọ̀rọ̀ drop shopping àti pre-order so pre-order ní pé kó tó di pé nǹkan dé a pre-order òun náà ń dà sálámù náà kìí ṣe haram kò jọba àwọn ẹ̀sìn máa ń rò pé kìí ṣe haram halal ní kọ̀díṣà ṣẹ́rí níbi tí kìí wọ́n máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wò lọ́pàá yìí kan àbí káta nǹkan táàbí tàbí ni ó tún wá kun tá à ń pè ní bẹ́ẹ̀ òsífà bẹ́ẹ̀ òlùmọ̀ọ́sùfà ti nǹkan tí mo fẹ́ rà pé wọ́n fẹ̀ kan describe ẹ̀ fún mi ní ìsìnkà mo fẹ́ ra fóònù wọ́n ní fóònù báyìí yóò kàbá sí báyìí bátìrì rẹ̀ báyìí kìnnìkan báyìí kìnnìkan báyìí kọ́nà kí n má lù ìyẹn pé ìdílé wà láti fà ìyẹn tọ́ èyí tó ṣe ife mi ò sí bẹ́ẹ̀ wọn ò tún lè describe ẹ̀ fún mi bẹ́ẹ̀ ní ìsìnkú bá ti bá nàbí kí n máa lọ òun la yóò sọ ṣẹgbọ́n mi ẹ̀hẹ́n mọ́ fẹ́ mọ́ lè sọ̀rọ̀ fún náà láti rò pé wáyé jẹ́ rárá lọ́hùn ẹwẹ̀ ìzáàkù tí mo bí ẹ̀záàkù pé no test ẹ̀gbọ́n no test ò ní píjọ ó pààkì ẹ̀ báyìí ni kò sí ìgbàgbà tó kọ sílẹ̀ kò ní ìgbàgbà tó lé kókó ọkà gbé fún mi ṣùgbọ́n tí mo bá fẹ́ ọ́dà fún nǹkan pé ókè mo fẹ́ ọ́dà ìfọyà bí ẹni píjọ tẹ̀ wọ́n pè ní kíni albẹ́ẹ̀ almọ̀sù ti zimma ti zimma tá a bẹ́ẹ̀ ní pé kì í ṣe bẹ́ẹ̀ wọ̀lẹ̀ àyà kì í ṣe nǹkan pàtó báyìí ni mo lọ́wọ́ sí ẹ̀gbọ́n nǹkan tó ṣe pé òun ló ní ó provide tó bá tó bá nǹkan tí mo rí yìí mú mr sassen hold complete ẹ ọ́ndà rẹ̀ ni pre order bus pé nǹkan báyìí báyìí báyìí mo fẹ́ báyìí ṣe tó bá kọ́ gbé dé láti máa wò ó tó bá píṣọ́ọ̀sì yẹn ẹ àdìsọ bàbá píṣọ́ọ̀sì yẹn mo máa ní choice àti ṣe kí ni máa ní kẹyàrá kẹyàrá wọn pè máa gbọ́dọ̀ ní Zubair Mọ̀tún wọ́n pè é, ó sì sọ. Wọ́n lóòótọ́ àwọn ẹ̀kọ́ fẹ́ dà papọ̀ mọ́ pé bẹ́ẹ̀rù lọ́wọ́ ayé bẹ́ẹ̀rù Mọ̀tún ó ní. Ó sì jọ mi sálámù náà. Ẹ̀yọ́ ti sálámù ẹni tó dà kó dáṣe ó kó mọ̀ sí ẹ̀yìn nígbà tẹ̀lé tó ní nǹkan Àmọ́ tó ń gbé ẹsẹ̀ kan ti sọ nǹkan tẹ̀ fẹ́ dàbídù báyìí, apẹ̀rẹ̀ báyìí, iye báyìí, iye wo èyí tó tó dùn tó máa ò lẹ́bi ní drugs of shopping ọ̀pọ̀jọ̀n òun náà pọ̀ ẹ máa gbọ́ pé adébísọ́lá àdíìsì hakim ogunlẹ̀ ṣìṣà àtàwọn àmì ìná pádàbísọ́lá ọ̀sọ̀lá sọ fún un pé látàdé máa lè ta ẹ̀ńdà má ta nǹkan tí ò sí lọ́dọ̀ rẹ̀ má ta nǹkan tí kò sí lọ́dọ̀ rẹ̀ àdéhìí òun náà làwọn àfáàǹtà làyé táwọn kan fi ń sọ pé mùsùlùmí sọ̀hún kọ́ àdúgbò ó ní náà kò sí lọ́dọ̀ rẹ̀ náà ṣùgbọ́n àdéhìí yìí ọláwọ̀ àlù kìí ṣe nǹkan tẹ̀ ń lọ́mùsá ti sàlàyé ọ̀rọ̀ wípé tá a bá là bá fẹ́ tú àdìsí pé látàbí máa lé ṣe fàkìlà tàbí ara jẹ àti anything tó bá ti nílẹ̀ báyìí mátà kàràfẹ́ oṣù bá ti fẹ́ tú báwo la ti fẹ́ ṣe pẹ̀lú àdìsọ́sọ́ àtọ́ àlá òkà ti sálàmù sálàmù kò sí lábẹ́ wípé ní ìsìn báyìí èèyàn tó fẹ́ dákòókò níbẹ̀rẹ̀ ogun onígbòlówó àbí ṣé dàbí tuntun kára tó wà lọ́dọ̀ rẹ̀ kò sí lọ́dọ̀ rẹ̀ náà tọ́ ṣe dáadé àjáza tọ́ kí ni ilé yìí mìíràn ṣẹ́rí tó lè yìí mìíràn káàdì ìdílé pẹ̀lú ìgbà nígbà mìíràn àtàwọn mi ó ní wípé èèyàn ra nǹkan nǹkan kan in particular bẹ́ẹ̀ la àyà nìlú ń bí nǹkan kan in particular èèyàn ti rà á bọ̀ èyí tí àpò àyà rẹ̀ sọ́dọ̀ yìí èèyàn ti ra nǹkan kan in particular ẹgbọ́n bíi láwọn èyí dáìpẹ̀ ní drọ́sọ̀pì kò tí sí nǹkan ìpàtíkúlà kankan sáàtìrà nǹkan tó pọ̀ lóko tínú wọ́n ni mo ti wá rà sí ṣọ́ọ̀bù lọ́dẹ̀ tó ní ṣọ́ọ̀bù mọ́ra bí ráìtì kí kí ìwà gbọ́ àwa sọ́dọ̀ pẹ́pẹ́ ibi tí mo wá rà sí ìwọ̀n náà ní fífún wá ń tà òun ni látàbí mọ́lẹ́ sàkíńtà pé nǹkan tó ti àkọ́yà wá sọ́dọ̀ rẹ̀ mọ́tì tó gbé another transaction nílé ìyẹn bá ẹni tó ní nǹkan tó wà lọ́dọ̀ rẹ̀ ẹ́ tí ń ta ọ̀rẹ́ bíbọ̀ kò sí àpáyà but èyí táwọn èèyàn ṣẹlẹ̀ ò kéèyàn polówó nǹkan tí kò sí ìsílọ́dọ̀ ẹ̀ ẹ dáadáa èyí pé èèyàn ń ta àwọn títà ní í òun polówó ni lédè wa àwa máa ń wọ́n jíká but a kìí separate ẹ mọ̀ wo ní ìsìnbáyì tí mo bá wá dúró déwájú ìyá tó ń ta búrẹ́dì mo sọ pé kílẹ̀ ń ta kí tó dì sí ènìyàn mi ẹ́ ìdẹ́yàn ń tà lédè ìjúwá máa ń mí ní ìdẹ́yàn gbé síwájú tó fẹ́ tà ìdájí sí ń wí ní kéèmì kan bá nǹkan fún yàn èdè títà sí ìsìnkú tàbí sí wí má conclude the transaction lórí nǹkan tó ṣe wípé o ò bẹ̀ẹ̀kan sí acquire why níṣẹ̀lẹ̀ àbùsọ bẹ́ẹ̀ o ní wípé tó o bá complete transaction lórí nǹkan tó sí acquire tí ìṣù bá ṣẹlẹ̀ sí nǹkan tó ta kálẹ́ni yóò gbà padà ìwọ́kọ́ lóní ẹlòmíì lónìí ìwọ́ sì bẹ́ẹ̀ nìyí bí ìdí pé wọ́n lóní tẹ́nì ẹ bá wá dá padà ìwọ oníyẹ dá padà fẹ́ni ẹ ẹ̀rìn inú ìdúró ẹni ká rí kíláàkọ̀ sí ìwò lè yóò ṣe gbẹ tọ ọ̀nà méjì wà lè ní gbà ṣe sẹ́rí pé èèyàn sọ bá nǹkan báyìí ń bẹ ohun tó bá fẹ́ rà kò dìgbà sí èèyàn bá tó ní kí ẹ̀ tó market anything sẹ́rí ò sọ̀rọ̀ ó ownership ẹgbà tó bá fún àdéhùn ẹni ownership ẹgbọ́n mi òun fún àìgbọ́n òlé dóòtì lóòtọ́ sí ní dóòtì mo wọ pharmacy shop ní ìwọ̀n fọmọ àkàtúbẹ̀ tí ń tó ògùn sóhun ló lóògùn tí wọ́n bẹ̀rẹ̀ tó ní tó bá ti ní tí ìwà ṣe tiẹ̀ tiẹ̀ báwò ó yọ ọjọ́ tiẹ̀ báwò kó má jẹ tiẹ̀ kó tàti ní eh, permission láti ta kìí ṣe tó bá ní ownership ní tẹ̀yà bá lágbára pé o lè dìbà ẹ̀ o lè tà o lè rà o lè gbowó àwa tàtà lónìí gangan èyàn ìkejì tá a tó wà tà ò ní gbé nǹkan tó gbé èèyàn àpò àyà tó ti wà lọ́dọ̀ rẹ̀ ẹ́ tó bá fẹ́ ta ilé yẹn yóò tà ó sì gbogbo price tó bá fẹ́ pè ló lè ṣe ṣùgbọ́n ní tóun ò ní tóun fẹ́ lọ lè gbà ọ̀nà méjì lòun lè gbà ṣe ló ṣàlàyé ọ̀rọ̀ yìí náà dáadáa nígbà èèyàn bá ní tẹ́gbẹ́ ìtọ́ lè yẹn ní èèyàn lè mákẹ́tì gbọ́n mi mákẹ́tì gbogbo kan tẹ́ǹpé ní ilé kan sọ́ọ́ blọọ̀bù yìí kìí ṣe látàdé kìí ṣe dẹ́yìn pé a ti conclude gbà ṣẹlẹ̀ ọ̀tà kò kéèyàn ti sílẹ̀ fẹ́ẹ́ ṣe tèèyàn kàkàkàtẹ̀ tàbí òtàkù kéèyàn polówó kẹtẹ́yìn tí àpáyà tọ́dọ̀ ṣẹlẹ̀ òtàkù ẹgbọ́n mi kéèyàn polówó kẹtẹ́yìn tí àpáyà tọ́dọ̀ ṣẹlẹ̀ òtàkù yóò lẹ́sìn olùgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ìjọba ti sóò ní trend ẹ́n tó wá ń lọ́ba àpáyà gbogbo pàtẹ́ ìṣe ní sàdéhùn lásán ni lẹ́nu yẹn tọ́sọ kò sí sàdáyà kan lẹ́nu lórí yín tí ó padà máa sọ pé àlọ́ ọ̀rọ̀ ọjà ti parí nígbà tó ti àpáyà ó wò ó nígbà tó ẹ́ ó lè polówó ẹ̀kọ́ tó ní bẹ́ẹ̀ bá tẹ́wọ́n fẹ́ẹ̀kọ́ lọ́ra hmm? tó bá rà sábà ní hẹ́n ìgbà òun ni transaction ní ìwà díẹ̀ tó tọ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá fẹ́ sí ọ̀nà méjì ẹ̀yẹ́ fi example yìí tó súnmọ́ láwọn ọjà tiwa ẹ wo bọ́ pé ní ìjẹba lọ sí yàbá ẹ bá fẹ́ ra kí náà ọtí ìgbésà ẹ̀ rárá bọ́ ìtọ́jú máa ṣe yé káàkiri pẹ̀lú tíjọba àbí tọ́ sáláńdà ṣẹ́rí téèyàn bá fẹ́ ká nǹkan tó kéde fún èèyàn ni ṣọ́ọ̀bù yóò lọ ṣe méjì ló lè gbà ṣe tó tẹ́bí tí wà tẹ̀lé bá jọ kọ̀ǹpútì rẹ̀ tó wá lọ lè gba ọjà lọ́dọ̀ ẹni tó ní tó bá lọ lè gba ọjà lọ́dọ̀ ẹni tó ní yẹn tí ìwọ bá rà lọ́dọ̀ ẹni tó kàn gbà ẹgbọ́n méjì lẹ́mi ṣe àwọn èèyàn lọ lè mọ́jà lórí ọjà lómi kófíta yóò bẹ̀rẹ̀ ní díì tó bá tà tán yóò wà fẹ́ nìyẹn lówó àbí yóò yọ ọ̀tẹ̀ tó wáyé fún ọ̀kan òwúrá lọ́dẹ̀ èdè ó kàn mú ní bákan nìkan tó ń tẹ̀ láìláì ọwá fẹ́ tàfẹ́ nìyí gbogbo iye tó bá tàfẹ́ nìyí ló gbọ́dọ̀ disclose fẹ́ni tó lọ́jà rẹ̀ yes because ìwọ lọ́jà ìwọ jẹ́ agent yẹn so ìtumọ̀ ẹ̀ ní pé ẹni tó lọ jà nínú commission ló kàn ó gbà commission so ní wàá sọ fún ọjọ́ bóyá ten naira ten thousand eight hundred fifty percent àmọ́ gbọ́dọ̀ jù tí ó ti gbogbo tó jẹ́ fún àti tó bá fún ọ ní permission ló kú ìgbésọ̀ tó bá ṣàdílé ta iye tó bá ta báyìí gbogbo tó bá kọjá ẹ̀ wọ́n ló ní òṣùwà lọ tí ẹ̀ bá wà lọ́jọ́ bá sí ó kàn mú láì kó ṣe pé twenty thousand wọ́n bá ta ìwọ́n bá ní tàfẹ́ ní fifty thousand ẹni ìlú ní fifty thousand torí wò lọ́jà òbí ẹni sì dùn náà tọ òun ni ó lẹ̀sẹ̀ wá fún ọ ní commission ọ̀kan ẹ́ sẹ́nu tó bàbá gbọdọ̀ wí bẹ́ẹ̀ ó ní wípé tí ìjọba bá ṣe ọjà tó ta yìí ni ó lè kú lọ sọ́dẹ̀ tó lọ́jà gángan pé tó bàbá tó mọ̀ sọ́wọ́ pé fifty thousand náà ni mo rà commission ló fún mi ọjà tó ṣe kí ni sọ sọ bẹ́ẹ̀ thousand ní ó nǹkan sọ ọjà tán wà lóde ìwọ́n tán tán ó máa ẹ̀sọ́ láti pẹ̀lú ìpadà ẹgbọ́ ẹ mi mọ́wọ́ mi ẹ mú thousand thousand twenty ọ̀nà kejì òun ni wípé tó o bá ti fẹ́ ní bá ti show interest o lọ sọ́dọ̀ tó lọ́jà ìwọ ó wà rà lọ́wọ́ rẹ̀ láwìn èyẹ lè ra nǹkan láwìn ibi táwọn èèyàn ti fi tẹ́sí ní mọ́tálà yìí nà àwọn èèyàn sì fẹ́ tàwọn fẹ́ wá jìbì látàrí wọn lẹ́ta ẹ̀dá ó gbọ́dọ̀ san owó fẹ́ ní tó ra nǹkan lọ́dọ̀ ẹ̀ no èèyàn lè ra nǹkan láwìn àgbẹ̀wò èèyàn gbẹ̀wò dẹ́yìn ẹ́ eh, àgbẹ̀ ìlà ajẹ̀ jàre ó ra nǹkan di táìmù kan tó fi sanwó kò nígbà tó bá tó sanwó ká ló sọ̀rọ̀ yìí dáadáa wọ́n rà nǹkan lọ́dọ̀ àwọn èèyàn lọ́gbọ́yá bàbá tó fún mi káàkiri kan fún mi máa kọ lówó lọ́la àgbà kan ló lọ́kùnrin àti ọ̀sẹ̀ kan tó ah, wá mo ṣe àkáàkì má ti fún lórí àti parí transaction fóònù ti di tèmi èmi ti jẹ́wọ́ lówó ẹ̀hẹ́n tọ̀ ṣe ìtókà lórí àmọ́sọ́rọ̀ ọ̀fẹ́ méṣe sábọ́tẹ̀ parí transaction báyìí tí parí parí báyìí àgbẹ̀rù láájà lájọ sí pẹ̀tọ̀ èmi ti gba fóònù mo jẹ́ olówó owó tí màá sọ fún ọ lọ́sẹ̀ tí ń bọ̀ tó bá ti dọ̀tẹ̀ ń báyìí nǹkan tí bá kan ọwọ́ kan wá

wípé tí mo bá ní kí n gbé mọ́rúwá fún oníṣìí kí n sọ wípé mo rẹ́ǹtì ẹ̀ fún kí n sọ pé mi ò tà á fún yóò mọ̀ wọ mọ́rúwá wà fún wa ṣùgbọ́n nǹkan ló ní lórí ojú ọmọ ọmọ ní ìṣù tó mọ̀ fún mi ni màá fi bẹ̀. bàbá ní gbogbo wá ìṣe ní òwò àlónì rẹ̀ náà èyí kò ní wàhálà ó kè mo ti tà á fún ẹ ó bá wò lárí ẹ̀fọn kan. sẹ́wọ̀n bá lọ sọ pé ìwọ náà ló ní báwọn the same person bá Eh? Oh, dọ́kúmẹ́ntì kan ọgbọ̀rọ̀ kó dọ́kúmẹ́ntì kó bá wẹ̀ fún ẹ́ ẹ̀ máa gbọ́ ṣé ó sàtì rí ìtumọ̀ lọ́wọ́ fún ṣé rí èèyàn lè ta nǹkan fún yẹn kó sì tó bẹ́ẹ̀ ní òṣìṣẹ́ tó fi dọ́kúmẹ́ntì bẹ́ẹ̀ ta fún ti ṣe pọ̀lẹ́tà ẹ̀gbọ́n ṣẹ́gbọ́n mi ọ̀rọ̀ dọ́kúmẹ́ntì ṣe iṣu ṣe bí dọ́kúmẹ́ntì ni olóyìn láti fi ta ni kò ní dọ́kúmẹ́ntì àti àhìmọ́ lọ wà á ó sàdé sàdé bàǹkó dọ́kúmẹ́ntì èèyàn lè fi ń téèyàn tà fún yàn láwìn èèyàn lè fi ṣe kọ̀lẹ́tìrà ìdè ẹ̀gbọ́n dọ́kúmẹ́ntì kò jọ kọ̀lẹ́tìrà tó bẹ́ẹ̀ yọ̀kan tó lè ṣe oníkóní tó kókò tó wẹ́ pàtì mọ́lá bẹ́ẹ̀ pàtì kìí torí pàtì mọ́lá o ó ti ta mọ́lá fún owó lóde ọ ẹ padà wá lè gbọ́ fọ́fúnra gbé lágbájá ìlú òní bàbá òní méjì nínú ẹ̀mí ìdí owó méjì lọ́tùnà tọ́nà èmi ìrọ̀bá ẹni lọ́ta bọ́bá rẹ̀ ẹ̀hẹ́n tàbí àmọ́kọ̀ pé ká mọ́ wà ní níhun kò sílẹ̀ mọ́ o mọ́rọ̀ ìsinmi kò kọ́ mú kà èyí tó bá ṣe bẹ́ẹ̀ kò ṣe tó èyí mẹ́sàlá tí mo sọ̀rọ̀ lẹ́yìn bá lọ lé mọ́jà lọ́tẹ̀ ènìyàn ó lé bá bàgẹ́ tó sọ pé tọ̀ ìlọ́lọ́ ń sọ bẹ́ẹ̀ káwọn ní twenty kọ́dà kó má ti sanwó ó ti dìjọ tọ́ àwọn èèyàn máa ṣe mistake bàtàrà wọ́n ti kó pọ̀lọ̀ san owó ó kò dìjà náà méjì ló wà albẹ́ ìnàbdá albẹ́ ìdẹ́yìnà àbí ìnà sí àti títà ń bẹ pé a sanwó títà ń bẹ ti sanwó a máa sanwó dání so n ta fẹ́ minimum ni pé kó ṣe yí pé wà á ti rà á kọ́dà kó ṣe pé on credit ìlọ́wọ́ bá ti rà on credit kò ti dìtì ẹ̀ báyìí tẹ́kọ̀ọ́ ẹni tó wá tó wá

ẹ́ tọ́ tó bá tí ló wọ ọ̀rà mọ́ ó lé dábàrà fún òun kó lọ́wọ́ ọ̀rà wẹ́bà ó ti dìjẹ́ ó ṣẹ̀ṣẹ̀ tó tún ta fún ni èso rà tọ́ náà bàbá twenty thousand mọ́ra mọ́ tí bára lọ́wọ́ rẹ̀ ten thousand so ẹ̀rù náà ní ń ba òun náà lòun náà fi sọ pé ọ̀hún ilé ìbá ti ń bọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ò ní kọ̀ǹtò lórí price wọ́n èèyàn kí jẹ lórí ìfẹ́ ó mú kàn ní tó fẹ́ kó jẹ́ tiẹ̀ rà láwìn ó lè free dáadáa kó kò lè owó tó bá kò lè ṣùgbọ́n the other thing kọ́lá ọ̀tún tiẹ̀ náà tó bá lọ́wọ́ bá rà mọ́ ó ti jẹ gbèsè kọ́tẹ́ ìnà kọ́lá ò bá dé tó bìí ẹ̀ẹ́ tó ó lẹ̀wọ́ wáyé tó tà sí tálákọ̀ọ́kọ́ ó pè rẹ̀ pé ò ní gbogbo ìwọlé pé

èèyàn ò lè ní kọ̀ǹpò lórí price ìlú bẹ́ẹ̀ lèèyàn ní tó bá ti mọ̀ bẹ́ẹ̀ kó lè rárá wẹ̀ wọ́n ti máa ń rí ní pé tẹ́lẹ̀ sí ìrìbá ti ní nǹkan tẹ́ẹ̀ ti ṣe àtijọ́ ní kọ́sọ́mà rẹ̀ bá wá nìkan lórí ta òun ni oníbàdà fẹ́ ṣe pé ẹ̀rọ fún lè fi yọjú jẹ́ sáré jẹ́ẹ̀bẹ̀ pé tó bá ti rà ó tó bá ti rà mọ́nà lọ́wọ́ tó máa gbé káàkiri o ó fọwọ́ mú kàn bẹ́ yàtà sí wọ́n rà á kó àkọ́yà rẹ̀ àbí kó jẹ́ agent fún ẹnì o tó wá fẹ́ jẹ́ pé o tó fẹ́ jèrè ní pé wọ́n ló ní ọ̀nà látàrí mọ́lẹ̀ ìfẹ́ ìdá in summary ọlọ́run àrùn okay okay bẹ́ẹ̀ òun ló mà ẹgbọ́ ee àwọn òṣìṣẹ́ ee sẹ́rí ẹ̀yọ́ mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti dára ọjà kẹ́mọ̀ sẹ́wọ̀n tó láyà àfáà tẹ̀lé àtọ́bàtẹ̀lé èkó ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ọlọ́run tó ọkè tó ilé ìgbẹ́ ibẹ̀ kò yẹ ìgbé gini ọkẹ̀ lọ́sẹ̀ bá lọ owó ẹ̀ lè ee kò wá rí ee Thank you. ó ti yẹn nọ́mà tó bá dé wà ara yìí ẹ̀gbọ́n ó kì í kó ti jọ ó jọ bíi pé mo fẹ́ rẹ́ǹtì kẹ̀kẹ́ fún ọ sí ẹ̀ mọ kẹ̀kẹ́ john ẹ bàbá ti mọ kẹ̀kẹ́ ẹ̀ kẹ̀kẹ́ john kẹ̀kẹ́ ọgbọ́n tó bá ti wà látàárọ̀ nígbà kan èyí báyìí àbí bàbá ó kẹ̀kẹ́ sọ fún ọ pé òun ò bá lọ lè bá kẹ̀kẹ́ ó bá àbọ̀ lọ léèwé láti mú eye báyìí wá bó bá ti dé ní alẹ́ ìjárọ̀ ni wọ́n ń pè ní ó sọ ṣẹ́gbọ́n mi ẹ́ ìwọ fún ààrẹ náà ẹ̀jọ̀ agreement tó bá ti sọ pé kò bá ní pè rẹ̀ ó sọ pé ah, kò lè gbé gbé báyìí kalẹ̀ ẹ́ pọ̀tẹ́ yìí yóò ṣe òun ni tẹ́lẹ̀ àwọn èèyàn máa fẹ́ lo méjì àbọ̀ yóò fẹ́ lo ìjárọ̀ kò fẹ́ lo bẹ́ẹ̀ nǹkan tó fún ẹ pé ó máa sì rí bá lóòjọ́ ni tèmi mo ta fún mo ní láì tàbí pé wàá máa pàṣẹ ìgbà because david ni àtẹ́jọ ní dílé ìwọ kọ́ ló ní òun lò láti fi mé kòwò ní yọ́dà tí ìrìnàjò mọ́tò fún yàn pé èmi wọn ni mọ́tò bí mọ́tò yìí náà mọ́tò ọ̀lẹ́ wà ìwọ pé báyìí èmi náà mi báyìí tó bá jẹ́ méjọ́ ìjà èmi ó ṣe tó bá jẹ́ bá náà ìjà ìwọ ṣe èmi ti wà lára kò sẹ́yìn gbogbo ẹni tí bẹ́ẹ̀ náà bá ṣe nígbà tó sẹ́yìn ọ̀bá wa gbèsè náà ló jẹ́ nìyẹn mo ṣe tẹ́ǹbà ìbò tẹ́ǹbà ìbò yọjú kò sí ìkàtí òfin ọjọ́ ẹ̀gbọ́n kò sí ọjọ́ ẹ̀ o jẹ mí tẹ́ǹbà náà nù àbí ẹ̀hẹ́ tó bá ṣe ní ìbẹ̀rẹ̀ bá ó ti wá ní ìgbà ní ìwà fẹ́ ti tọ́lá ó fi kíló mẹ́ta ṣe ọ̀dà ẹ̀jẹ̀ ní mẹ́ta five thousand ẹ̀gbọ́n mi yé lọ́sẹ̀ tí mo gbọ́ bá ń sọ yìí sì ṣẹ̀rí àrọ̀rùn láti lò tẹ́ ẹ bá jẹ́ ilé kọ́ọ̀tù ẹni tí ń takọ tó sọ fún ọ pé ẹ̀ olóòjẹ́ tẹ́ǹb kíkọ́ọ̀tù gan tó ṣòkó gangan àbí ẹ̀kọ́ tó tòkó oṣù mẹ́fà gan mẹ́fà jẹ́ ìpínyẹn ó kè bó láti lówó láàrin báyìí báyìí báyìí ẹ̀rì ìyẹn jẹ́ so tó bá yẹ pé báyọ̀ bá rẹ̀ ní fún yẹn ni bọ́sẹ̀ bá lè bítọ̀ yóò dàbí ìyẹn lè bítọ̀ fẹ́rẹ́ síná ní ìsìn bá rẹ̀ sílé ṣé mo sáà lè fi ẹ̀ṣẹ̀ fún mi kí iṣẹ́ wa bọ́ lọ́wọ́ mi àbí nìkan ṣe mo sáà lè bọ́ọ̀lù wo sọ kò sọ pé kò ní ráìdà àdúgbò wo rẹ̀ nígbà máa sọ fún ẹ̀ wọ́n já sí láì tó bá rú òtún ìjọsẹ̀ tó máa lọ gbogbo kí ẹ gbẹ̀lú ní ilé ní náà ni ó bẹ̀ ti jáde kí láìsí pọ̀ jíníù ẹgbọ́ ẹ̀hán ọláàlá so ọmọ kékeré éèjì wo ni ó di láti kírun sí kò sí éèjì tó wà sí ìsìn kírun sí èèyàn ó wẹ̀ èèyàn ó kírun sí ẹgbọ́n mi èèyàn ó wẹ̀ èèyàn ó kírun sí la ibi tí ìsìn kan máa wà ní ṣé tú láti ní ká kírun sí la làwọn àfà ẹgbọ́n mi ṣé tú láti ní kákírun sí ìlà náà sọ wọ́n á máa sọ̀rọ̀ ń pa àpapọ̀ ọmọ tí wọ́n bá bí ìgbésè ọya miscarriage ìṣẹ̀lẹ̀ or something tí ò bá ti wà nǹkan àbí kírun sí ìlà ẹ̀mí àpapọ̀ fún mi pọ̀tọ́ ọmọ tó yẹ kó ti dàgbà ní ìjẹun ní ìwọ̀n bímọ ní ìṣẹ̀wò sí tàkì kọ́ tó ti pé ìyẹ̀dá ọlọ́run ti fọ́ọ̀mù lára rẹ̀ ẹ kí n sùdà ẹwẹ̀ bẹ́ẹ̀ ni ó lọ́mọ òjọ́ ẹ̀yọ́wẹ̀ ẹ̀yọ́kùnrin èyí ó ní sàdúrà fún gan ó gbọ́ lọ́n kó kẹ́ kọ́ lọ́n kó sọ bí ìyá àtàrí bí ọmọ bí gbọ́mọ̀ àwọn pé gbọ́mọ̀ bá ti ṣe intern order question tẹ̀lé ibi ní ṣe tọmọ sọ pé tọba bí mọ́ ní tọmọ bá ṣe ń kọ́ intern ìfẹ̀láàlì ń pẹ̀ ìfẹ̀láàlì intern pẹ̀lú ẹ̀ ní pé tẹ́lẹ̀ tó bá bí mọ́ kalẹ̀ tọmọ yóò bá fi ké tó fi kú àzókò òun ló bẹ̀ẹ̀ kan jẹ́ láti mú ṣẹ́gbọ́n mi yé ààzó pé òun lọ́mọ ẹ̀ẹ́fẹ̀ kan jẹ́ láti mú bọ́ tó náà bá sì ti wà tó tá tó gbé píṣọ̀ ọmọ náà ẹ̀sìn ìṣìlá ibi tí ìṣù ti máa ń wà ní pé kí ó jogún àbí kò ní jogún ẹ̀mọ̀ gba jogún máa wò ọ̀dọ́ mẹ́rin ká ní obìnrin kan lóyún oyún ẹwọ́n mi yìí bọ́kọ̀rẹ́ ti fún ẹni tó jẹ́ pé yẹ bàbá fọmọ yìí rúùlù ló ṣẹ̀rí àti pé ẹni tẹ́yìn ó bá jogún rẹ̀ ẹni ìyẹn gbọ́dọ̀ kú sáájú ẹgbọ́n anybody tí mi ó bá jogún ẹni tí màá jogún ẹni sáà èmi gbọ́dọ̀ wà láyé nígbà tó fi kú kí n gbọ́dọ̀ mi yìí náà káwá ní bàbá kan

tí ẹgbẹ́ mi rí ẹ̀hẹ́n ẹjẹ́ fún lára ìzàpù tó súnmọ́ kọ́lọ̀ tó mọ̀ fi sọ̀rọ̀ sọ́wà káláwọn èèyàn méjì ara ló mọ́tò bàbá àtọ́mà accident wà sọ̀rọ̀ wọ́n rọ́ọ̀ṣì wọ́n rọ́ọ̀ṣì wọ́n rọ́ọ̀ṣì nígbà tó wò trap bá ti kú tí wàá kú yẹn bá ọmọ ọ̀dọ́ wọn tó kọ́rí òun lẹ́yìn bàtà jẹ sábẹ́ bàbá ẹni kú ó fi ọmọ yìí òun ó jogun bàbá ẹ̀ àwọn tó jogun lòun ṣé ẹgbẹ́ wí bàbá nì ọmọ nì ọmọ jogun bàbá ọmọ náà ti wá báwa tó jogun bàbá tó so irú bí tẹ́tí máa fi fọ́ ọmọ ké ibi tá àti máa ń lò oúnjẹ ìdá àkọ́kọ́ máa ń lò ọkọ̀ bí àpò sókùlà ọmọ tó lajẹ sọ máa pé làkọ́kọ́ kì í ti kọ́ máa pé sọ máa pé ṣé tàbí pé tíṣọ̀ rẹ̀ jọ fíṣọ̀ ọmọ ànábì ádámù because àti ìṣẹ́ ìbá ní ẹ̀rẹ́ ìbá ní bẹ̀bẹ̀ ní miscarriage ọmọ bí oṣù mẹ́ta sílẹ̀ nílẹ̀ ẹ̀hẹ́n ẹ̀yẹ́jẹ̀ lásán lẹ́rí àti ìṣẹ́ ìyún kò sí ìtẹ̀sán but ṣé ó ti wà fọ́ọ̀mù táà kọ́lá kó jọ mọ̀ oṣù mẹ́fà kọ́lá kó jọ oṣù méjìlá sẹ́yìn bá lélẹ̀ yorùbá ọmọ àmẹ́jì adamu ẹ̀hẹ́n yẹn rí ojú ìgbẹ̀dá lọ ilé àtàn. tọ̀ ibi tí ìlú wa kù sí ni pé tọ̀ ṣé nígbà kan wá bí iná tẹ́wọ̀n òbí ló wù. sábàbí ló wù lájà ah, kò lè jogún bàbá rẹ̀ tó ti kú sábàbí kí wọ́n tó bí. torí báyà àjọ ah, pé òkú náà tòun náà tòun sọ pé ìsìnláì ibi kan máa ń ṣe ń bàtà bí a ti kíkẹ́ yẹn ṣe sáìn láì pé kò tó kú láti inú oyún ẹ́ but iṣu ni pé báyìí tọ́wọ́ bá jókòó láti inú oyún kọ́ sábà bí tọ́lá bí kalẹ̀ tó wá jókòó sí àdéjé òjìlá tó kú náà láti òjìlá ẹ́ kò bá jókòó oyún kò bá jókòó tó oyún kò bá kú náà láti òjìlá tẹ́lẹ̀ ẹ̀ òkú náà láti wẹ̀ ẹ̀ ẹ̀ tó kò bá jẹ́ bàbá àbá pé wọ́n láti tó kúta ní tó ìdíje yìí lọ ẹgbẹ́ ọ̀hún síra tó bí káyọ̀ sọ ìṣẹ̀lẹ̀ láàyè yìí hàn ọ̀làwà lọ. lẹ́yìn ìgbà tí ta ni ṣé ṣé ṣé ìwọ̀n yìí káyọ̀ ṣé bàbá ti kú àbí ọ̀rẹ́ ti kú ṣé ọmọ tẹ́lẹ̀ ṣé wọ́n bí láyè tọ̀ bọ̀ wọ́n bí láyè yóò dàpín tálọ́kọ́ kúrú wọn ìyálọ́kọ́ bó ṣe bí ọmọ tán ìyáwá kú ṣẹ́rí bẹ́ẹ̀ bí ọmọ yìí ṣe ìtumọ̀ ìfẹ́ kiri bàbá ọmọ yẹn bẹ ọmọ yìí láti yóò jogún yẹn láwọn lè owó yìí nínú ẹ bàbá tẹ ìwọ̀n sí bọ́kọ rẹ̀ ni tẹ bọ́kọ rẹ̀ ni ọlọ́run bá pín fọ́kọ nínú dúkìá ìyàwó ẹ̀ ẹ̀ ìdílé náà lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú fámílì tẹ́lẹ̀ yìí tó bá tẹ́lẹ̀ mùsùlùmí làwọn fámílì gan-an yóò ti tán ọ̀rọ̀ ọyẹ náà ni ẹ pé lẹ́yìn ọ̀rọ̀ mélòó ẹ̀wọ́n ṣe rí sáré kọ́ọ̀tù kìnìún tó rí kéèsì ìgbàgbé kádájọ́ máa dẹ́kun ẹ̀yìn tẹ́wọ́ kọ́ọ̀tù kéèsì mo bá ṣé ẹ lọ sáàtọ̀ kọ́ọ̀tù mi kọ́lá gbà mo bá dídá tó bá bá bẹ̀rẹ̀ o láàrin ok ẹ̀wọ́n dà ẹ̀mọ́ dà á máa ṣe arbitration ẹ̀ ACR ẹ̀ ọ̀tá ti alọ̀bá afẹ́fà ayẹ̀jẹ̀ láàárá sẹ́ni pé ìtẹ̀sán yẹjú rẹ̀ láàárá wa lè tọ̀ kìí pè tó má ti rọrùn pé lọ́pẹ́ tọ́lọ̀ ọba wí ni níbi tó fi tẹ̀lé àbá sábà ti lọ ọlọ́pàá jẹ́ lè gbé ẹ̀wọ́n níbi tíṣẹ́ rẹ̀ bá ti wà yọ̀bẹ́ ìṣẹ́ ilé ẹ̀sẹ̀ ló kọ́mọ́ lọ yìí ìyàwó fábílì tẹ̀sán náà ọkọ̀ ogun sẹ́gbẹ̀ẹ́ ẹkùn sẹ́wà jù pé ọlọ́run ọba ti pé ogun sẹ́ẹ̀gbà fẹ́ẹ̀ wọ́n láwọn gba tó ní bàbá ọmọ yìí wọ́n láwọn gba alọ́lọ́ọ̀bá sọ wípé ọkọ ìyàwó nínú ogún ìyàwó rẹ̀ ẹ́ tó bá bímọ tí ìyàwó bá bímọ fún àbóbímọ fún ẹlòmí one over four ọkọ ìyàwó yìí tí ìyàwó yóò bá bímọ rárá kò sọmọ rárá òbí bímọ fún òbí tẹ́lẹ̀ pé bí àwọn fámìlì yìí rẹ̀ ló ló máa ọ̀rọ̀ ọlọ́run àwọn àgbọ̀n bíbẹ̀. background èèyàn wá ní ẹni pé but èèyàn wá sí pé business yẹn ò ní ṣe ni pé kí ni jẹ́ grant owó ọ̀fẹ́ kọ́ ni jẹ́ grant ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ ní ilé ìgbésẹ̀ owó ọ̀fẹ́ ni jẹ́ grant <laughs> grant ni pé àwọn kan dáwó nínú wàhálà àti wọn wọ́n láwọn fẹ́ sọ̀pọ́ọ̀tì kọ́ọ̀sì kan nígbà tí mo lówó ní tó wù mí pé any business tí bá ti ń promote health àwọn obìnrin ìrìn fẹ́ fóònù òun ló lówó wọ́n ní kí wọ́n wá apply ìwọ wá ń sọ wípé tí wọ́n bá kọ business tí wọ́n bá ní fún àwọn òní fún ọ lówó so ìwọ wá fẹ́ kọ èyí tó fi fún ọ lówó òun wá dá ìbáṣe oníyìí fásitì àkàkà dàgbà lòdì nígbàtí ìṣòwò rẹ̀ wọ́n lówó ọ̀fẹ́ àwọn tó lówó bẹ̀rẹ̀ sọ kọ̀ndíṣà tó fi fún ọ lówó wọ́n lẹ́yìn tó wá sọ pé ìta bá kọ́ ìtumẹ̀ tó wò fẹ́ kan nígbà tó fẹ́ fún ọ lè ìtijẹ́ gírántì nu ẹgbọ́ ìtijẹ́ gírántì nu mo fẹ́ fún ọ lówó kí n sọ fún pé ẹ̀dẹ̀ owó yìí o ẹgbẹ́ owó yìí àwọn tá a fẹ́ fún àwọn tó máa ṣe ẹnjìnírìn wọ́n wá ní ah, ẹni tó lówó tó gbọ́dọ̀ fẹ́ ṣe ìrántí ìrántí náà kí mùsùlùmí wá débẹ̀ kó má ní qualification yẹn kó wá lọ lè kílèmẹ̀ jàmbá lóde tọ̀wọ́ tó wá kílèmẹ̀ tọ̀wọ́ tó wá gbà ó tó fi ṣe ìgbàsọ́ tó wọ́n fi ṣe jàmbá lóde ó lè tó wẹ̀ ẹ́ kó kọ́nà òkú àti mọ́sálásí ló fẹ́ fi kọ́ kọ́nà òkú mọ́sálásí tí wọ́n bá fẹ́ kọ́nà lè so tí wọ́n bá ti sọ̀rọ̀ grant in tí wọ́n bá sọ ọ̀pọ̀ ọgbẹ́ ti grant ṣe náà lẹ́sìn ṣe ìwọ tó bá àwọn tó ní problem along the line wà kọ lẹ́tà sí wọn padà we are having these challenges nàbọ́ so wàláhàlà wàlúùsọ̀tò. bẹ́ẹ̀ yọ̀dà fún yín ṣẹ́rí ni tó bá ṣe pé lóòótọ́ nígbà tí èèyàn fẹ́ gbà èèyàn ní intention agree lọ́kàn kọ́lẹ̀ yẹn ti bẹ̀rẹ̀ hmm? along the line ah ìlú ò ní work ṣàkóso ọ̀sán méjì ló pè ó sàmù pé ìwé ètò owó yìí gbogbo òfẹ́ wà pé kù sí pọ́pọ́ọ̀sì ìdíwọ́ ìdíwọ́ ìtumọ̀ ẹgbẹ́ ẹ̀mí ìjọ́dún ẹni tó sì fọ́ ń lóòlù ó dá padà ọ̀rọ̀ ó sì ètò wọ́n kéwòn gba ẹ̀ńtẹ́ òórùn àkùrọ̀ ọgbọ́n orí ṣe o orí ṣe o ó wà sọ̀tẹ́tò kò wà sọ̀tẹ́tò lóòlù òun pè kò fi ọbẹ̀ tọ́tò sọ̀rọ̀ sọ̀ náà àwọn tí ọba ti wá rí pé bẹ́ẹ̀ o lè dà ìbàjẹ́ fún lóòlù tó fẹ́ lóòlù ìyẹn ń sàn padà iṣẹ́ bẹ́ẹ̀ bá ti ṣe náà ní ìsinmi yóò fi sọ̀rọ̀ bọ̀ fún yàtọ̀ sí grand tó fi ọ̀fẹ́ ni wọ́n kan òrí dá padà kó wá fi jàmbá fi jàmbá jà sí ìkànnì ìtumọ̀ pé kó o lóòótọ́ pẹ̀lú wọn ẹ̀bọ̀ ó yàtọ̀ lóòrùn níbi àwọn òní gbọ́ ẹjọ́ kankan kówó tẹ ẹni jáde tó lọ pé pé kílẹ̀ kò ṣe gbà wọ́n lọ́wọ́ mọ́ o tí ọba ti wá rí pé tó ṣe rí ìrìn ọ̀pọ̀ òkè ẹja sílé ìfowópamọ́ àti jáde pẹ̀lú ìtẹ́sà pé ní ìwọ náà ti ṣe lóòrùn sáwí ló fi wọ́ bẹ̀ bọ́ ó gbé kí ní òníwọ́ ló padà fi dà ìfàṣẹ ìyẹn lọ

kí ló dé tóun fẹ́ẹ̀kan tó wá fẹ́ dá ìbáṣẹ̀ ìjọ kan sọ fún ọ náà ní try ìdílé wọ àwọn náà kókè nínú àwọn kéjì sa nínú ọgbà àwọn fẹ́wàá ta fún méjì wọ mẹ́ta tí wọ́n mọ̀ yẹn náà àmọ́ ìwọ́dún pé owó yìí owó ọ̀fẹ́ ẹjọ́ jáde àpọ̀ proposal tó ti kì bá ìdíwà rò bọ́ ẹ́ ó sì gbé báyìí lọ́dún ti fẹ́ yàwó ìwọ́n ló kéèyàn sáré lọ síbi ìrùn tó tọ́ kò tọ́ tí ó sì mọ iye àwọn èèyàn lẹ́nu pé ah ṣé bí káàkà nǹkan fún ni ká sáré lọ bẹ̀ tí wọ́n tó bẹ́ẹ̀ pé wọ́n sáré sáré sáré sáré kí ló ní ká fi àdúgbò tọ́ tó ṣẹlẹ̀ àjọ pé kò tọ́ ee ó ní ìwọ̀n mọ̀dùnmọ́dù ọ̀rọ̀ pẹ́pẹ́ bá di ọkọ̀ orí spiriti rún tó bá di ọkọ̀ olùgbò nìrọ̀ wa òun ni àlùkò ṣó kùsùn ní pé kára àyàn balẹ̀ pínpín kó sì ní rẹ́sẹ̀tì fọ́lọ̀ òun gẹ́gẹ́ ni mùtùmùtù òun kó tẹ̀ pé pé òun kọ́ ni pé sì sáàjọ pé dáwájá ó sọ̀rọ̀ padà àdúgbò ti sọ̀rọ̀ padà ìmọ̀ bọ́yẹ̀ gbọ́dọ̀ yìí a ní kọ́nsẹ̀tì bá ti ní àlèjá ibẹ̀ yìí tí wọ́n ní tún bá ti ṣe nǹkan yìí bá báyìí ní physical form apparent form ó ti pé mi ò ní sábà a ní kọ́nsẹ̀tì pé màá kìí ṣe gbogbo nǹkan káàkọ́kọ́ ò ní san padà ló gbà ládàrí lórí ẹ́ àmọ́ gbogbo nǹkan tó bá gbà ládàrí lórí rẹ̀ ni àgbà òṣìṣẹ́ ìjẹ kú sí ẹyẹ ìpínlẹ̀ ta tí ẹ̀ bá ń gbàwé ọ̀rọ̀ bọ́ ṣẹ́ni tí bá ń gbàwé kó parọ́ sí ẹ̀sẹ̀ kọ́lùsẹ̀ ẹni tí bá ń gbàwé kó wò kú ẹ̀sẹ̀ kọ́lùsẹ̀ ṣé ó àfẹ́tẹ̀ àwọn ẹ̀kú àfẹ́tẹ̀ ó àfẹ́tẹ̀ ṣùgbọ́n ṣé á ní ààrẹ tó bá bá jọ pé ọ wà fún àwẹ̀ ìta torí pé abarantọ ẹ̀ẹ́dẹ̀ ti pé kò jẹun kò mú àbí kò gbọ́dọ̀ ìgbàlejò sáà mọ́ sí lọ rẹ́jísà rẹ̀ wà wọ́n lọ́dọ̀ rẹ̀ láì pàtàkàdà ọlọ́run kọ́ ní zero ṣọ́tọ̀ jẹ́ ẹ̀hẹ̀n tọ̀ bẹ́ẹ̀ náà ni irun táǹkì alàkóṣò òun ni spirite sọ gbogbo nǹkan tó bàtí àfẹ́tẹ̀ kò sù ṣẹlẹ̀ àfẹ́ kó o mọ́ ṣe àbí kó o ti parí rẹ̀ tẹ́kọ̀ tó wọ́n òun láti sọ pé lásọ̀ látàbí adájọ́ pàám pé ká má kírun nígbà tó bá gbóúnjẹ kalẹ̀ kí n tó gbé oúnjẹ pàtàkì dúró lọ àbúkò ní pẹ́sẹ̀ntì oúnjẹ yóò àfẹ́tẹ̀ kò sù gbogbo kéńkọ̀ǹké ibi ọbẹ̀ ni ó wà. Yàtọ̀ kàtìtì kọ́lá ó tó mọ̀ sọ fún mọ̀ pé ẹ̀ṣọ́ ti kéèké bí lẹ́sẹ̀ màkà bá sọ́lá ọ̀ kẹ́ẹ̀sì wẹ̀ẹ́fẹ̀ ẹ̀ tó ọkàn rẹ̀ ó ti fà mọ́ jù ọlọ́ọ̀ni irú òun tó fi pọ̀lọ̀mà òun fún ọ lọ jẹun náà kẹ́ẹ̀sì torí pé oúnjẹ pàtàkì ju ìrọ̀lọ́pàá àwọn òun ló ti pòwe òun náà lẹ́sìn rí i pé wọ́n ti dín ọ̀rọ̀ bá wọn ní ká kán ju túnú ẹjọ́ ẹjọ́ pé kò fẹ́ jẹ́ ju òun náà gbogbo tí ń rò náà kò fẹ́ kán ó torí pé kíyàn sáré orí ìrùn yóò àfẹ́kẹ́ ìṣó láti ní o mọ́ kí n ṣe pé pé kò ka ìrùn kún lànà ìsìnkú sọlá sọ àdìsàbò rẹ rà ìdá àti ìkùn sọlá ẹbẹ wa kí wọn fàtúhà wà lẹkùn sọkìlì ẹ lọ jẹ kára yín ẹ ẹ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sáré wà látàtúwà wà á ẹ má lọ lẹsìn ẹ lọ ìfà ọ̀pẹ bá ti wá dé tẹ bá ti tẹ bá tọ̀ ní ìfọ̀rọ̀balẹ̀ òpàmọ́ àdúrà tó ń ọ̀sọ̀ yìí èyí tẹ bá ba ẹ̀kí wà mọ̀ pátákó èyí ló bá bọ́ mọ́ yín lọ́wọ́ fà á ti mú ẹ̀pẹ́ tó torí ìkùsù náà fi ní káwọn ti táyì bọ̀ kò yá àwọn èèyàn dáadáa àwọn ó yẹ kí ẹ̀ yára wọn sáré ẹ̀yẹ owó

kódà kó jẹ́ mùsùlùmí kódà kó jẹ́ wòlíì ọlọ́ọ̀ kódà kó jẹ́ kìnnìkan àlẹ́sọ̀ sọ́là tó sọ̀rọ̀ ó sì rí bẹ́ẹ̀ lọ́wọ́ kódà àlẹ́sọ̀ sọ́là ń gíjẹ ìdáàbò nínú àwọn sàájà ànábì àwọn pẹ̀lẹ́kẹ́ ní sáàdù gbọ́nù wàá sáàdù gbọ́nù wàá àwọn sáàjà sáàdù náà sáàjà ànábì kọ́ ẹ́ tọ̀ sáàdù gbọ́nù wàá du ara àwọn àsọ̀rọ̀ ọ̀gá àwọn àsọ̀rọ̀ àwọn àsọ̀rọ̀ àwọn house ọ̀gá tí wọ́n ní sáàbù gbọ́nà wà áwọ̀ àwọn kásíláàbù ọ̀gá tí wọ́n ní sáàbù gbọ́nà òbáadà sáàbù àwọn méjèèjì tẹ́bá tẹ́ bẹ́ẹ̀ bọ́lá tí wọ́n ti hàdí sáàkọ́ ẹni tí a sọ pé lógún kanda tí ọkọ̀ bá tí wọ́n gbé sórí ràǹkúnmí tí ń bọ̀ abánu sọ̀tọ́lá sáàbù sọ fún àwọn tó wà pẹ̀lú pé kú mú ìlàsẹ̀ yìí ẹ dìde lọ lè bọ́ gàáyé kẹ́ẹ̀ fi pọ́n lé kẹ́ wá sọ̀kalẹ̀ lórí yìí ẹ̀sìn rẹ̀ nígbà yẹn wọ́n ti dá lọ́fà wíìkì sáàdùn wàhálà ni wọ́n nínú àwọn sáàsọ pítọ̀ ibi ogun káàkiri ẹ̀rọ ló mú kú débi pé jọ́pọ̀ kú kẹfì ìmọ̀ ìdílé àwọn ìsọ̀rọ̀ sọ̀rọ̀ jọ́pọ̀ kú ànábì lọ́wọ́ ọba fẹ́ràn rẹ̀ débi pé ìsẹ́zà ìsẹ́zà arṣu rahman ìlímọ̀ ti mu'az alára sí ọlọ́wọ́ ọba rahman ń gbé kúkú mu'az ẹ̀gbọ́n aláràtí ọlọ́run ọba ní fún ikú mọ̀háfẹ́wọ́ tó lọ́rọ̀ lọ làrẹ́bíwá ti kú làrẹ́bíwá tó lè àdébí tó bá ṣe yí bọ́lọ̀ ọba lè bò yàn bí pé níta rí ìmọ̀ fún mọ́yà ní so ọlọ́run kan fi ta àlámà ní kékeré ní oṣù tó ṣe yọ̀ọ̀dà láti ní ìgbà pé bí kú sí òkú tó ṣe tó náà kọ̀ àwọn ẹni ọlọ́run ló fi líle kú ọ̀rọ̀ pé àwọn àrẹ́sẹ̀ tó làkọ́ra ẹ̀mí sọ pé ìnàlè mọ́ọ̀tì làtàkàrà à ikú lágbára ìmọ̀ míyàn ìmọ̀ akẹ́kọ̀ọ́ àti ibi ìrìn gan ibi gbéyàn mú nǹkan ah, ẹ̀bá ẹ̀sẹ̀ bá fẹ́ kú dẹ́ ìbá wùsùn fẹ́ sàn kan yóò máa làágùn ẹ̀mà gbogbo ó ṣe ẹ̀ so sábà bí ni tó ṣe rí fún kù bẹ́ẹ̀ náà ló ń sáré kọ́lá mi lóyà fọyà pé bẹ́ẹ̀ kan tí ò ní lọ yóò mú yàn bẹ́ẹ̀ bá ṣe wá jẹ́ ọlọ́wọ́ òun ló bá nàbí sọ pé tó bá ṣe yí pé ìfúnpinpin sàárè bá ń bẹ tọ́lọ̀ bá lè bu ẹnìkan ní tí ó gùn bá lòun mọ̀ ẹ́ so kì í ṣe pé bóyá àǹsọ pé bóyá tó tọ́lá tí wọ́n lè sọ ìbàdàn wá fáwọn àtàkùn wá ó lọ́pàá wọlé àwọn wò àwọn tẹ́ pé wò ní táwọn tó sáàyè ọ́ kò sẹ́ni tí ò nìkan bọ̀ kì í ṣe pé bóyá ìnira ni ó fi wọ́n kò jẹ sáà kẹwọ́n kéèsì ìlú bí ẹjọ́ wòlíọ̀ ọlọ́ọ̀kọ́ wá ní kò ní fi ikú tẹ́gbọ́n mi àlàyé rẹ̀ ọlọ́run tọ̀ àwọn nǹkan tí oṣù tó wá fẹ́ dápọ̀ àwọn míì yàtọ̀ sí bí àwọn ànábì ọlọ́run tàbí àwọn ànábì ọlọ́run alẹ́ ìsọ̀láàtù ọ̀sálàm àbí alẹ́ ìsọ̀láàm àbí là máa ń sọ bàbá dápọ̀ àwọn sàájú ànábì àná ìṣòro ọmọ àná bàbá dápọ̀ àwọn tí ìbá ti fi wọn abẹ́ rahimah ọláàbí àwọn wọ́ọ̀dù yìí lóòótọ́ nípìnlẹ̀ lẹ̀ a lè lò wọ́n nígbà pé àdúrà but ó ti di pé ó ti di àṣà àwọn mùsùlùmí látòkè wá láti pẹ́ẹ́pẹ́ẹ́ láti àwọn àwọn àgbààgbà àwọn mùsùlùmí àtùkọ́ àdúgbò àwọn ànábì ọlọ́run lásọ alẹ́ ìsẹ̀lá ẹ́ alẹ́ ìsẹ̀lá ọ̀sẹ̀lá ní sọ́lọ̀ lọ́fọ̀ alẹ́ ìsẹ̀lá ẹ́ ẹ̀hẹ́ so báwọn bá ti mọ̀ láwọn báwọn fi ṣe mọ́nù àwọn ṣíà ni wọ́n wá lè ipe àwọn táwọn ń pè láwọn ìmáàmù wọn méjìlá nítorí wọ́n bí i ìsọ́gbọ́ o torí pé wọ́n bí i báwọn ìmáàmù àwọn méjìlá ní gbọ́ o máa sùn mú ní wọn wọn ò lè ṣe ní tẹ́ẹ̀kì báwọn àdájọ́ lọ́rọ̀ tó gbé wọ́n sì gbà pé wọ́n ń gba ìmọ̀ dàrẹ́lẹ̀ látọ̀dọ̀ lọ́rùn wọn dákọ̀ méjìlá àwọn ìmáàmù tán dákọ̀ ya tán dákọ̀ yóò àwọn àwọn àfá pé báwọn àfá lè súnà gan ni wọ́n o wọ́n tẹ̀ kéré wọn ní o ìmí ìbẹ́nu wọn lọ́tọ̀ kéré mọ́rọ́ o gbogbo gbọ́sàn án sí àpọ̀lọ́ máa wọn bá sàn pẹ̀lú lórí mi àwọn wọ̀nyí ìbẹ́nu wọn tó jẹ àwọn tó lọ́dọ̀ àwọn tó já àwọn àfá àwọn sàhábà àbáwọn tàbí àwọn mí àtàwọn ará ilé àtẹ́bí àtàwọn ọjọ́ ìgbàpọ̀ àwọn tí à ní wọn ara yàwọn lè kó dákà ń parọ́ so wọ́n ti wá ló kọ̀tán fún àwọn ìmáàmù wọn ìbá ti wá dápọ̀ rẹ̀ alẹ́ ìsàlámù àwọn sábà dápọ̀ jàfàrù sọ́ọ̀dẹ̀ jàfàrù sọ́ọ̀dẹ̀ ẹmọ ọgbẹ́ fúnlọ wọ́n bẹ̀rẹ̀ káwọn àdínmà wọn ni alì ọ̀dẹ́lọ́wọ́ àdúgbò àwọn ni hmm? hmm? alì odi mẹ́ta lẹ́yìn hussein gbogbo àwọn yòókù sábẹ̀ láwọn àrímọ̀ ọmọ ọmọ hussein tó hussein ló wá bí aliyu gbóná hussein ẹ̀ ali gbóná hussein wọ́n pè ní sẹ́nu làábìdì ẹ̀ tó aliyu gbóná hussein ló wá bí muhammad òun jẹ́ muhammad bin ali onáfẹ́lẹ́ àlùbáàkẹ́ hmm? tẹ̀wé tó náà lẹ́yìn ìjẹ́ muhammad bá tẹ̀lé wá bí já jáfàrù sọ́ọ̀lì jáfàrù bọ́nà muhammad bọ́nà ali òun jáfàrù sọ́ọ̀lì gbogbo àwọn orí ìsàwọn àfáà sún náà wọ́n kí lọ́dọ̀ àwọn sọ̀hábà wọ́n kí lọ́dọ̀ àwọn tó jẹ́ àwọn ọmọdé wọn sọ̀hábà àwọn gómìnà ń sàpọ̀ lọ́dọ̀ wọn ẹ́ jáfàrù sọ́ọ̀lì kò ní bọ́ mọ́lì kì ní rọ̀ àmọ́ wọn kàrà àmọ́ wọn lọ́dọ̀ ọlọ́run làwọn ti gbà mọ́ wọn àwọn ènìyàn tọ̀ wọ́n wà mọ́ pẹ̀lú àrẹ ìsàlá ìyẹn wá padà wá ti di sáàrin ìtàn fi mọ́ ṣíà nítorí fìlípì òun lè máa fún ìlànà òun wà kàlẹ́ àrẹ ìsàlá bọ́tá mùsùlùmí mò sí lórí ẹ̀ àwọn kan wá ń máa bà wọ́n wá lé ẹ̀fà ti dé lórí nítorí bìlíìfù wọn èyí kà ẹni ìpínlẹ̀ ìgbà ní ìsìnláì bọ́yá wa wọ́n bá bí wọn pé tá a lè dán lọ́wọ́ àná ó bá wọ̀ kó dán ó bá wọ̀ kó fi hùn rẹ̀ ó bá òkú kọ́ ọ̀bí mọ̀ bá ìyàbí kápadà wá rí ní ìpínlẹ̀ ìdákùnjò pé ó padà sí wá gbalẹ̀ àwọn ògbóni ní wọ́n darí ṣẹ̀bọ̀lẹ̀ tó tọ́lá ti rí ìyẹn gbogbo àkọ́bọ̀ ní lọ́ni wọ́n ó pàá tó di darí lọ ee because kéèkà kan ti kó tẹ̀kan jẹ́ súnà tẹ́lẹ̀ nígbó tọ́ ni àbáwọ̀ láti bẹ́ àwọn di ẹ̀sìn ní ẹ̀sìn fẹ́ bíríkì kan bá bẹ àwọn bá sọ rẹ̀ ni wọ́n wọ̀ wọ́n fi ń sẹ́bọ́ àwọn bá sọ rẹ̀ kí gbọ́dọ̀ kò tọ́jú bẹ́ẹ̀ bọ̀ kọ́ bá sọ pé àwọn bá sọ pé àwọn bá ti mú lẹ́sìn Hmm? tọ̀ bẹ́ẹ̀ ọ̀nà kan pé kí nǹkan bá ti jẹ́ mọ̀ bá àtẹ́lẹ̀ tó padà wá padà á ti di sépọ̀ àti ṣàánù àti lógó àti ìrẹ́gbẹ̀jáde ẹ́ ní nǹkan tó ti dáwọn àtòpàtò tó wọ́n fi wá nìkan burú ìyọ́wà jìnà sí torí ẹ̀ ọ̀nà kéjì òun ni mẹ́kà ẹni sàlàyé àwọn wọ́n ní táwọn àwọn kan bá dé pé tán bá fẹ́ máa dákọ̀ àwọn èèyàn lórí mímbá ìmáàmù tó bá jẹ́ ìsìn àwọn kan bá dé pé wọ́n máa ṣépè fáwọn kan lórí mímbá àwọn ọlọ́mọ ṣépè fáwọn ìmáàmù kan kò fẹ́ àbí náà wà síwájú ti wá àwọn kan bẹ táwọn bá fẹ́ ṣàdúrà tí wọ́n nìkan làwọn ṣàdúrà fún bẹ́ẹ̀ ní ti báyìí kára wọn kan káwọn mú bí Usman àbáwọ̀ bá ti àti tó bá àwọn máa ṣépè wọn at the same time wọ́n mọ̀ wá sàdúrà fún ájì nìkan tẹ́yìn bá bẹ́ẹ̀ ṣe lẹ́sìn pé ẹ̀yin wà kó gbogbo mẹ́rin papọ̀ ẹ wá sàdúrà fún kìíní yẹn ló mú bẹ́sí ìsìnkílẹ̀ gbẹ̀mẹ̀ wọ́n tún bá àjọ lọ́dọ̀ àwọn bàbá wọ́n sàdúrà fún àwọn kòlàfà ọ̀rọ̀ṣìlẹ̀ wọ́dọ̀lọ́hùnmá alùkòlàfà ọ̀rọ̀ṣìlẹ̀ àbẹ̀bákò lọ́kọ́mà wọ́n náà wàá rè ẹ́ wàá ní títà tìlbáfíà àtàwọn mẹ́fà tó kù òun ló mú pé ìjọba ìtàkàmọ́ òlàfà wá lórí mímbà torí báwọn kan bẹ̀rẹ̀ wọ́n ń tẹ́pẹ̀ báwọn kan àwọn kan sábà báwọn kan àwọn tún náà wọn àpò ìgbẹ̀ papọ̀ lọ́dún bá ti wá pé ìtàkàmọ́ báwọn sábà báwọn kàfà nínú àwọn sábà báwọn kòlàfà bọ̀kílò fi wọ́n kútùbà olè nígbà táwọn fẹ́ dá àwọn ká nínú ìdíjú ìdíjú wọn tàbí ànẹ́bí àwọn ọmọ sàdá so sí àlọ́ ní àlẹ́ ìsàlám kéèyàn lásán léde ó lè kọ̀rẹ́ àfọ́padà síbi

Then, ànábì wa sọ inú àdé àwọn ìlú dáa jù òun náà ni àwọn ẹ̀rí ìdáwó ìdáwó náà pé ìlú ìkáwọn àwọn àwọn ọ̀rọ̀ káyì nínú méjèèjì títà ànábì ìdáwó ìgbè ìgbẹ́ pẹ́sẹ̀ lẹ́ẹ̀kì tó ń gbà mọ́ ìgbésẹ̀ pé àwẹ̀ ànábì ìdáwó ìgbẹ́ pé púpọ̀ sí púpọ̀ sí sátọ̀dé ọ̀sán ìlọ́jọ́ tó máa gbọ́ tó máa gbọ́ tó ní gba either sátọ̀dé ọ̀tọ̀ ọ̀sẹ̀ láti lè àwẹ̀ ànábì ìdáwó ó lè pọ̀ sí ìjọ friday ní oníjà pé àtàwọn ẹni ẹ̀kọ́ ẹ̀ máa dán pọ̀jọ́ kan nígbà sátọ̀dé ilé ẹ̀kọ́ gba tọ́ọ̀sì máa ti friday yẹn ó kàn lọ sí ìjọ ó kàn lọ sí ìjọ friday yẹn tó bá wọlé ní ìjọ yẹn ọdún tí náà kọ́ ni pé òkè ìwé tó fọ́ra ṣáì. Àwẹ̀ Monday àti Thursday súnà yìí àwẹ̀ ànábì dàwù ẹbọ yìí ẹ̀gbọ́n ànábì sọ́lá ọ̀sọ́lá sọ àdìsá tó láàbùn àbùn àwọn ya yòókù mu ọba fẹ́ràn jù òun awụ àwẹ̀ ànábì dàwù Kana yóò kúrò yọ́wọ́ kànà yàtúnú yọ́wọ́ òkúrò yóò kan yóò tún ní wọ̀lá ìyàfẹ́rù ìdá àdáfàlà tó bá tó pàdé àwọn ọ̀tá láti jagun òkúlé ta kọ̀ṣẹ́ nìkan tí ó mú láti mọ̀ ìwò nìyó paradise yóò ní ṣe pẹ̀lú individual tó fẹ́ gbáwẹ̀ méjèèjì tún náà ní àmọ́ yóò ṣe pẹ̀lú individual tí ó fẹ́ gbáwẹ̀ náà kí náà ti ṣe pẹ̀lú ẹ̀ èyí máa ń sọ fáwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ànábì yìí ó jẹ́ yẹ́ wa pé àwẹ̀ tọ́lọ̀ fẹ́ràn jùlọ àtàbí ìdàwó tánàbí ma ń gbà alẹ́sọ̀ sọ́lá ìgbà wà níbi ìdàwó tó ànábì ìdí klọ́ọ̀sì kan sí ipe tánàbí ìdàwó bá gbà wẹ̀ yìí tán níjọ́ bá tó kan jihad kò ní ta ìtumọ̀ ẹ̀ pé àwẹ̀ ò ní débi pé nǹkan míì tó fẹ̀ jáwẹ̀ lọ kò ní torí ẹ̀mọ́ lè ṣe tọ̀ nígbọ́ sí mọ́rin nígbà tí tọ́jú àdúrà níbi ìdáwùdù ní fẹ́ tó ṣe pé àwẹ̀ ló ń fẹ́ràn ni abúlẹ́kùnrin àti ló máa ń gbàwẹ̀ ní lójoojúmọ́ ìmọ̀ bẹ́ẹ̀ lójoojúmọ́ yóò sì jẹ́ kí òun lóru wọ́n wá fún ìyàwó kò ta síyàwó báyìí ló fẹ́yàwó kò ta síyàwó wọ́n á lọ fẹjọ́ rẹ̀ sànẹ́bí sọ́lá lọ sọ́lá lànà ìwà ń bí gbogbo bóòlù ní máa ń gbàwẹ̀ gbàgbà àwọn máa ń gbàwẹ̀ ọ̀rá máa gbàwẹ̀ òde àná ìwà bẹ̀rẹ̀ fún láti tó kéré láti tó kéré ìwòkè ọya báyìí ni wọ́n ṣe ó ṣe gbàwẹ̀ bóyá mẹ́ta mẹ́ta lóṣù kan ní àbúlágbà àjọ àmọ́ ẹ̀gbọ́n àná ìṣòro bí

ẹlòmíì ń bẹ sọ́ra kan mí ìmọ̀ni so so many things so tó bá ti gbéyàn bá ti sẹ́ àpọ̀lá ilé ìrọ̀ mi lọ́rùn dáadáa the peak lẹ́yìn ó mú níbi ààwẹ̀ làwọn àlẹ́bí làwọn ẹgbọ́n mi but kìí ṣe téèyàn máa ń kọ́ fi ń kọ́sẹ̀ ẹlòmíì wọ́n ní lágbájá ààwẹ̀ ló rọrọ ìwọ náà ló fẹ́ bá a ṣe ó wá mú ààwẹ̀ àlẹ́bí làwọn wọ́n wá ní kó lọ bí iṣẹ́ olóńgbàwẹ̀ ẹgbọ́n ìbẹ̀rẹ̀ lágbájá ò lọ bí iṣẹ́ lónìí ra ìrọ̀fẹ́ ẹ̀mọ̀kọ́bà sí ìdáwò ní gbá ẹ́ wọ́n ní kò kékùrá ní oṣù ní fàlàfàlà pé torí àwẹ̀ ní òjé kó ṣe nǹkan mí ìmọ̀ bẹ́ẹ̀ sí ètò fún wọn àwẹ̀ tọ́ọ̀sì àti ìwà ọ̀hẹ́ ń kálukú ò mọ̀ mú ní sẹ́gẹ́sì akẹ́kọ̀ọ́ tó gbogbo àwọn ṣe olóore kó ń kálukú náà kó pàṣípé ìbẹ̀ ó wà ní kan tí yóò rọrùn kéèyàn èyàn kéèkò án èyàn yànnà bílá èyàn bá wọ̀ irú ẹjọ́ ẹ̀rí ti ó náà máa tẹ̀lé ìdàwọ́ ẹgbà pé a máa gbà àràfá a sì máa gbà ṣúra pé ẹ máa bá fáwọn ìdó lọ́la àwọn àwọn ìdó lọ́la pé ìwé ilé ìwé náà ìyá wa ti mọ àwọn tó àwọn ìjà padà dáwà ẹ ẹni ó lọ lè bá àwọn aláwẹ̀ ní fídì wọn àwọn wà bẹ́ẹ̀ ìwọ náà máa na gbọ̀n wọ́n máa na gbàwọ̀ bẹ̀ pé kò ní ẹ̀yà aláwẹ̀ kò ní síká ìdájúlé náà ẹ̀yìn wá dá ní títà tẹ̀wá lọ́dọ̀ agbìyànjú agbàgbọ́ pé wọ́n ní kíríkan gba ẹ̀dá fún màṣẹ yóò àwa ìlú ń bọ́ sí ẹ̀hẹ́n ní máa níbẹ̀ aláwẹ̀ náà tó lóun náà náà rùn sí ọ̀dọ̀ tẹ̀ náà nígbà gbá

kùránì yìí lọ́lọ́ tí ọlọ́run fún náà fún òní sáà débi ó dára ẹni bá fẹ́ mọ kùránì kí tó gbà lẹ́nu òun wá fẹ́ mẹ́gà wo àwẹ̀ òun wá tó bá ti gbà àwẹ̀ à òun yóò fi ní kùránì ó tí ó fa àwẹ̀ fáwọn aláwẹ̀ ibi fún ti gba a plus yìí ìṣesí rẹ̀ wò àwọn kan lẹ táwẹ̀ rọ̀ lọ́rùn gan àwọn kan lẹ tó ṣe lóyà kìyàmù lẹ́yìn rọ̀ wọ́n lọ́rùn àwọn kan lẹ tó ṣe kékeré kúrò án lọ́rùn lọ́rùn tó èyí tí ẹ̀ bá ti ṣe tí ẹ̀ bá ti yóò ti wú pé wọ́n wọ́n máa mú pẹ̀lú kọ̀ndíṣà kó máa àtẹ̀tẹ̀ yìí tó ti ní ké tó ti ní ké tí bá tẹ́ àtẹ̀tẹ̀ ọmọ ìlú gègé ẹ̀hẹ́n èyí tó bá wùyàn lè yóò ṣe wà wà níbi ìdáhùn ti fi ẹ̀ǹtí àwẹ̀ bá rọ̀ lọ́rùn yóò wà fọ́lù pẹ̀lú pé tọ̀ aláwẹ̀ káà sàmọ́ndé tọ́sdé àyàmùl bíìdì oní mẹ́ta ẹ̀ títà awa gan àwọn àkànbẹ̀sílà ti gbà ákẹ́ gan ní máa lágbára ẹ̀ àwọn aláwọ̀ eh kọ̀ọ̀kan làwà máa ń àwọn àṣàkùn àṣàkùn gbọ́nà lájọ ní tó kọ́lọ̀ ọ̀bà kó tó tẹ́lẹ̀ ló ṣe lẹ́yìn ẹni tí bá ń gbàwẹ̀ àrẹ́bìdà ó ní ti jọ Friday sọ́ọ̀kú sáà lè gbàwé ọjọ́ sátọ̀ mo lè kó ṣàlàyé rẹ̀ dáadáa lọ́dọ̀ sí ni ìyẹn lè gbàwé ọjọ́ sátọ̀ tó bá jẹ́ pé àwẹ̀ tó bá special àwẹ̀ àràfá àwẹ̀ àṣúra àwẹ̀ tó fi jọ fáàlì ló bọ́ nàìjíríà kọ̀bọ̀ ká sí ìtàwẹ̀ tí ẹ̀sán àwọn ilé jáde kó bí ìyá apá ẹnu àwọn àpá kéèyàn gba àwẹ̀ ẹjọ́ kan bìfọ́ rẹ̀ àbí ìjọ kan after rẹ̀ kó mọ́ fi dáadáa hmm? ẹgbọ́n mi yé tọ̀ bẹ́ẹ̀ náà làwọn ẹjọ́ friday náà ànábì ní ká mọ́ mọ́ tẹ̀lé ìjọ friday lè ta ti dàgbà kagbà bàbá bàbá fẹ́ gba kagbà èdè bíi fọ́ èdè àbọ̀ tóun náà ń pọ̀ mú èyí tí kì í ṣe àwọ̀ tó special àkókò kẹ̀kẹ́ gbẹjọ friday ní bọ́sùn sọ̀rọ̀ tó wọ́n bàbá ànábì dàwó ẹ̀ káwọn péjọ tí ó bá gbàwẹ̀ ìjọ friday ló gbọ́ sí tó gbàwẹ̀ ní ọ̀yà before rẹ̀ àbí tó gba after

sọ tó bá ti pé níjọ́ ti tọdún ti àwẹ̀ báyìí ìjọ ẹ̀yọ ọ̀kan ìyẹn tó so náà níjọ́ ọdún kejì pẹ̀lú bá ń gbà bọ̀ fún ti léyà hmm, ṣe láti bẹ̀bẹ̀ lóòótọ́ hàn sí mi fún ti léyà náà ní ìbẹ̀ndì wá gbàgbà náà ìjọ léyà àtijọ́ mẹ́ta tó tẹ̀lé léyà ó mọ́ gbàlódà àti tẹ́ni tó bá wà ní hajj ìmọ̀gbọ́n ẹgbọ́n mi ẹni tó bá lọ sí hajj ní ìlú ìjọba rẹ̀ tẹ̀gbẹ́ tàbí kù ní oṣù tí yóò kọ́ tó wọ́n rá yóò wà bá sọ hajj sọ arábíyà tó fún wa gbé e padà níjọ́ kẹjọ òun lè ti tú láti kó pẹ́ra tàbí tọ́ kùránì wa sọ́lọ́wọ́ sọ pé tí ò bá wá lágbára àti pẹ́ra yóò wá gbàwẹ̀ jọ mẹ́wàá àbíyá mùsàlámùsà ìyá wàsábà àti nílà ọ̀gá yóò gbà ìjọba yóò gbà jọ mẹ́ta láti hajj yóò gbà méje tó bá dé tó mẹ́ta lórí gbọ́gbà yẹn òun lè gbà á fúnjọ ọdún jẹ pé ìjọ aláwọ̀kọ́ nìkan ló ní báwọ̀ sojọ́ mẹ́ta òun lè gbà á àti hajj ló wọ́jú bọ́fẹ́ tí ò bá sí bẹ̀ yẹn tó ń wà lé tí ò bá ti gbà wẹ̀ níjọ ọdún kó mọ́ tó gbà ní àwọn jọ mẹ́ta àwọn ẹ̀yàmù ẹ̀yàmù tẹ̀sílẹ̀ ìgbà bó ti gbé ẹnu sọ pé èlà tó wà bẹ̀ ṣùgbọ́n èèyàn ló fún wa والله أعلم عليه السلام نعم ايه káfí rókèrún ẹ̀yí ẹ̀kò yé ni ṣẹ́lọ́ kákàtọ̀ fẹ́ ẹ̀kẹ́kẹ́rùn-ún

kéèyàn ró ìró ìṣe súnà o tó kéèyàn náà mo fẹ́ ṣe súnà nẹ́bí mo wá fẹ́ wọ ìzáàrù nǹkan ìzáàrù lọ́lá ju aṣọ yìí lọ ìzáàrù fẹ́ǹpẹ̀ nílò lárúbáwá kan ṣeré ànẹ́bí náà sì máa ń ṣe nítorí pé àwọn àjọ rẹ̀ ṣe yéé súnà kankan kò ní kankan tàbí súnà ti sọ pé ẹ̀rọ rò pé ẹ̀rọ rò ní lọ́dá kò sí lára kankan bẹ́ẹ̀ ìwọ tí ò bá ti sí láwùjọ ọ̀tẹ̀ kó wá ní àtúndà ah, sábẹ́ táwọn yẹn ti gbàgbé ọwá ń fẹ́ tàájí èdè súnà ò àmọ́tẹ́ ìyẹn lè rò ọ̀kọ́ pọ̀sẹ́ ẹ̀lẹ́ sọ̀rọ̀ dákọ́ níbi tí kèbà ní tó bá ti kọ́ mọ̀ á bẹ̀rẹ̀ fẹ́ tí torí kí ni tó bá tó fẹ́ tí súnà ò kẹ̀kọ́ fún kéde súnà kéde dẹ́ẹ̀ ń jí àṣà alárúbáwá ni ó kò jẹ́ ìrìgàta lórí pé ìró ó lọ́lá ju èmi lọ ṣùgbọ́n ọ̀kọ́ lọ́lá bí ìṣẹ̀lẹ̀ wọ́n ní aṣọ yóò náà wọ́n náà wọ́ bẹ́ẹ̀ kò special àṣà ni ẹgbọ́n mi kò dàbí irun gbọ̀n àbí ìgbọ́n ti àtọ́gbọ́n yìí ń gbé lọ́ba lọ́ba àwọn lábára náà bá ní irun gbọ̀n àlẹ́ ìṣẹ̀lẹ̀ àti sọ pé ààrẹ ìlú àmọ́ síbẹ̀ fún ìgbà náà èyí eh, ní hajj eh, náà ya gbọ́ ní hajj nìyẹn sẹ́rí ní Afọ aṣọ téèyàn ta fẹ́ wọ̀ a gbọ́dọ̀ wọ aṣọ tó ṣe é pé wọ́n rán lórí oríkì ìmọ̀ wẹ́ mi àwọn bàbá wa ń tún jọ ní káwọn wàṣọ olóhùn ẹ́ pé kúlù àtìríkẹ́ ẹ̀rọ fara ní òun náà fi náà lọ ìtàmìnì ní pé aṣọ tó ṣe pé wọ́n ṣe lórí oríkì tẹ́bá òsì ara ìgbà láì orí wọn ṣe fún glove ọwọ́ wọn ṣe fún àbí soft ẹsẹ̀ wọn ṣe fún aṣọ tí mo wọ̀ yìí ti ibi tí mo sọ ọ̀rọ̀ pẹ̀lú wọ́n ti kẹ̀kẹ́ mẹ́tọ̀ ọrùn mi ọrùn mi wọ́n ṣe fún eléyìí náà wọ́n wọ̀ pápá mi ẹ̀hẹ̀ irú àwọn aṣọ yìí láàlú wọ̀ pé kó jẹ́ plain blood tẹ́bá kàn fi cover ni òun ló múrò wa ẹ́ ló mú pé ìjọ pẹ́tọ̀ ìró ni wọ́n ń ṣe ní tó bá lè wà kan fún ara lórí oríkì náà ee ee ee ẹ̀hẹ́ ah, èyí tẹ́ ìwé náà wọ́n máa ń fòkùn so òun náà wọ́n ní àkókò rẹ̀ ní ìjọba fòkùn so kẹ́ ẹ̀ mà pé ìdílé àwọn ìdìbò fẹ́ dáta àwọn obìnrin obìnrin aṣọ ilé rẹ̀ náà lórí sára òun lásán ẹ́ kò sáàrọ̀ aṣọ́júṣe yóò lè nìkan yọpọ̀ òun ní pé ó mọ̀lù blọ́ọ̀ sọ̀wọ́ bùkọ́ tí wọ́n rán blọ́ọ̀kù náà fọwọ́ dẹ̀ kó sì mọ̀lù nìkan ọ̀bù ẹ̀hẹ́ na yẹn tí wọ́n gbọ́ ní kọ́lọ̀ ní kọ́pọ̀ ní kọ́pọ̀ ọmọ ojú ní kọ́ọ̀ náà mọ́ lu àkọ́kọ́ ṣe fún ojú yẹ́bọ̀ ìlú kọ́pọ̀ lu glọ́ọ̀bù bá ṣe fún ọwọ́ ó lè fi aṣọ rẹ̀ kó dàbọ̀wọ́ ó lè mú aṣọ pẹ́sọ̀ kó dàbọ̀jú ẹ̀bọ̀gbé sọ èyí kẹ́ẹ̀dọ́ pàṣẹ ẹ̀rọ àwọn olùkọ́ ọ̀sọ́kùn olè ti fi fò ẹ̀sùn Kọ́dà Indonesia, ẹ́ yàtọ̀ fẹ́ kọ́dà wọn tẹ́ ẹ̀ṣẹ́ òṣìṣẹ́ àwọn Scotland náà, àbí? Ẹ ó ti pẹ́ ọ̀dọ̀ wọn, ẹ àwọn ẹ̀ kí sí wọn ọ̀gá kọ́dà kìí sí lágbáwá, àwọn náà tuntun ní kọ́tọ̀ ní, àwọn kọ́dà mo rántí ọ̀kan mẹ́nu àwọn àfa wa ń lọ rìn ọ̀rọ̀ tó ibi pẹ́ pòfẹ́sọ̀ alájà ní sọ ń gbà yẹn mo sì ní alájà ń gbà wọn lọ sí hajj lọ́nà lọ àwọn gbé e sórí àwọn wá rí gbogbo àwọn anábì ní kóbìnrin máa wàsọ ọkùnrin kọkùnrin máa wàsọ obìnrin kí nígbà yìí wàsọ obìnrin wọ́n ló wá gbé àwọn gbá ah, ọmọ fúnbọ̀ ní ọ̀la nàìjíríà lọ́rọ̀ ara làwọn jọ̀ǹgọ̀ tábọ̀kọ ilé tí àwọn ọmọ nàìjíríà náà tí ó tó ó bàbá sọ fún òun pé èè ọ̀dà ìwọ wò nìyí wọ́n wú òrò tèmi òrò ìsìn náà wọ́n tí ìyàwó tèmi ọ̀rọ̀ rẹ̀ táfẹ́fẹ́ bá ń fẹ́ èwo ló gbà sí ló gbògbé láti rí ṣé ìró tí ìwọ̀n tèmi wò yìí lóyún nǹkan afẹ́fẹ́ ni àbí èyí tí wọ́n ní afẹ́fẹ́ ó fẹ́ jì ró ń tọ̀ tó ṣùgbọ́n tèmi ti afẹ́ kọ́ bá àwọn ọ̀pọ̀ èyí yóò lè wà lọ́wọ́ èmi tẹ́lẹ̀ òfẹ́ kan ní ìdílé ìpọ̀ tó lè fẹ́ díẹ̀ náà nìkémi ara ṣe so kìí ṣe kọ́tọ̀ sí wọn ọ̀nà Islam rẹ̀ ti tapọ̀ àní kéèkì ní pẹ́sẹ́ ẹgbẹ́ ìpè ní èrò kìí sáfẹ́ nìkan kan kọ́sùn wòran kìí sáfẹ́ obìnrin kìí sáfẹ́ ọkùnrin àwa làwa tún tẹ̀ fún wọn àdá àbúrà so àmọ́ táwọn yẹn wá gbé pé ní ìpàdé òmùkọ́ yẹn lè dá lórí ẹ̀ ẹ̀ ìdáàrúwá ni aṣọ ànábì àti ànábì wò ó bá ti bá nǹkan tó fẹ̀kan sọ pọ̀ tí wọ́n náà bá ti bá níbi ọ̀bẹ̀ ó ẹ̀kọ́ bá lọ lè gbé gbogbo àkúnmílà wá ní bẹ́ẹ̀ ni àkúnmílà ẹ̀hẹ́ bẹ́ẹ̀ ni bá wá ní òrí náà wá ẹni òrí ẹ̀yìn gbọ́dọ̀ máa àwọn ẹni plastic gbogbo jù yóò gbọ́dọ̀ lóyún náà bẹ́ẹ̀ kọ́ọ̀tọ̀ nìkan wọ ìgbà kéde ìsúná níbi tí ò bá ti àtẹ́tẹ̀lú pálú àwọn aṣọ yẹn tó náà fẹ́ from time to time tó ní because ara àgbàtíṣẹ́ rẹ̀ àpapọ̀ náà ní kí ni bá fi ṣọ́ aṣọ tó tó tẹ́yàn bá ti wọ̀ láwùjọ tẹ́yàn bá wá yóò stand out sí àṣàyè kí lélẹ̀ gẹ́gẹ́ bó ṣe lọ pẹ̀lú aṣọ tó lóun ló ju ló lọ pẹ̀lú aṣọ tó háì ju ó sì lọ pẹ̀lú aṣọ tí ò sí láwùjọ rẹ̀ níbi nǹkan tí èyí

ìtọ́kàn wọn ti káàkiri náà rọra bọ́ọ̀nà dé bá àbúlé lé ìnáwó ẹ̀hìn ìgbò kò lé tó gbogbo àwọn báwọn ẹ̀rí ṣe fẹ́ ọlọ́run ọlọ́run alábọ̀rẹ́ ìwà àgbàlá ọlọ́run